الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته ọ̀dá ọ̀pọ̀ fún ọlọ́run bá wa ọba tí ó ṣe náà fún wa ká wà ní ẹni tí ó fi ìjọsìn fún ní òwúrọ̀ yìí lẹ́nu ìgbà tí a jí sí ayé lẹ́yìn ìgbà tí ọlọ́run bá tún pa á látàná sàrà wà ní tẹ́ kó fi ìjọsìn fọlọ́run àmọ́ lóore alhamdulilayi rabbil alamin fọlọ́run bá kọ́ gba ní ìjọsìn wọn wà kí àtìgbẹ́ tọ́lọ́ba níbi Muhammad sallallahu alayhi wa sallam kọ́lọ́ba ara lé àwọn sábẹ́ àti gbogbo àwọn sùn lápapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san òní ni yọmọ sábà tí a máa fi ilẹ̀ fún ìbéèrè tàbá ẹni tó níbẹ̀rẹ̀. Thank you. المهم بسم الله الحمد لله ثم الصلاة والسلام على رسول الله gbogbo ẹ̀ táwọn máa ń wẹ̀ aláǹfààní kásàlùwà lábẹ́ tí ó fi jọ ìwé ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n kìí ṣe dandan ní kásàlùwà lábẹ́ rẹ̀ látara definition tí àwọn olùlàmọ́ fẹ́kẹ̀ àwọn àlùfọkọ̀há tí wọ́n fún ìwé ní àwọn ìwé yẹn òun náà ni jíjẹ́ kí omi ó káàkiri gbogbo ara pé bóò láti wá kí omi ó dé gbogbo ara wa ìyá pẹ̀lú pé ká ní àníyàn pé ìwẹ̀ làwọn ìwẹ̀ tá à ń wẹ̀ kálá ní ẹ̀wẹ̀ tá a bá ń wẹ̀ ó wá jẹ́ káwọn olùmọ̀ ṣàlàyé pé ìwẹ̀ kánìkan ní ọ̀la àǹfààní irú rẹ̀ ní ò ní irú àǹfààní bẹ́ẹ̀ ká wá wẹ̀ tán kálá fẹ́ lọ́ọ́ fi kírun ká jẹ́ nìkan tó yẹ pé àáṣẹ lọ sàlùwà lámì tó ti yé ìwẹ̀ kánìkan ni wọn nírú àǹfààní ẹ̀ tó yẹ pé ilé ìwẹ̀ ń tán tí wọ́n sì lọ́ọ́ fi kí òun òun náà nìwẹ̀ jẹ́nẹ́bà ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn láǹfààní rẹ̀ tó sì pé yọ wẹ̀ tí ò ní lálùwà lánú tí ó sì lọ́ọ́ fi kí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ìwẹ̀ yòókù tẹ́yìn ìwẹ̀ tí ò lálùwà lánú àgbọ́dọ̀ sàlùwà lámì àgbọ́dọ̀ sàlùwà lámì nítumọ̀ òun ni pé ìwẹ̀ jẹ́nẹ́bà nìkan ló jẹ́ pé wẹ̀ sẹ́yìn lè máa wẹ̀ tí àlùwàlá yẹn lè jà lásìkò wà sẹ́yìn wẹ̀ lọ́wọ́ lápèjúwe so tálùwàlá yẹn lè jà so tí ò dín yẹn lọ́wọ́ pé kéèyàn má lọ fi kéwọn torí pé gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe wí pé nígbà tí ẹ bá ti ní jẹ́nẹ́bà kí lọ́lọ́run bá wí idha kuntum junuban fattahharu bá ní jẹ́nẹ́bà la ẹ lọ́ọ́ wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà àwọn olùmọ̀ wá ní pé ìwẹ̀ jẹ́nẹ́bà yẹn ìwẹ̀ yẹn ó ti kó sínú ìmọ́ra ńlá ni tó ti kó sí tí ìmọ́ra kékeré ti kó sábẹ́ rẹ̀ ìmọ́ra ńlá ni tí ìmọ́ra kékeré ti kó sábẹ́ rẹ̀ ṣùgbọ́n látara pé gẹ́gẹ́ bá nàbí Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe wé ọ̀wọ̀ àwọn ọ̀wọ̀ yẹn ní là máa ń wẹ̀ yẹn pálọ̀ àlá máa ń wà nù rẹ̀ so tàbá ti wá sàlọ̀ àlá nù rẹ̀ ní ìdíkà lọ sàlọ̀ gbogbo ẹ̀ fún gbogbo ẹ̀ tàbí ètò ìsàlùwàlá ọ̀rọ̀ àtàkọ́kọ́ tí mo kọ́kọ́ sọ yẹn ni pé ọ̀rọ̀ ọrụ ní ìsìn kéèyàn ní swimming pool ńlé ó sì ní jẹ́nẹ́bàlà ó sì bẹ̀ sínú ẹ̀ ó sì fọwọ́ gbogbo ara ó sì jáde padà ó ti wẹ̀wẹ̀ jẹ́nẹ́bàlà ẹ̀ ọ̀rọ̀ kéèyàn ní ṣáwà lókè ọwọ́nú iléèwé rẹ̀ ó sì ní wẹ̀ yìí ó ti jẹ́nẹ́bàlà ẹ̀ nìyẹn so ó ti wẹ gbogbo àwọn wẹ̀yìn tó bá fẹ́ wẹ̀yìn náà nìyẹn ṣùgbọ́n kò láǹfààní nǹkan lọ́wọ́ fi kírun báyẹn torí pé kò sàlù aláṣẹ àfiwé jẹ́nẹ́bà nìkan lòun láǹfààní bẹ́ẹ̀ tí wẹ̀ jẹ́nẹ́bà lọ́wọ́ ni ó lè lọ́ọ́ fi kírun bẹ́ẹ̀ tó ti yá báyìí sí so ṣùgbọ́n gbẹ pé gbogbo wọn náà lọ jẹ́ pé a máa ń wẹ̀ níwẹ̀ pé bóòlù ànẹ́bí sí máa ń wẹ̀ ànẹ́bí máa ń kọ́kọ́ sàlù àlànà so ló fi wá jẹ́ pé ìkọ́kọ́ sàlù àlà wa ń bẹ̀ tá a máa ń kọ́ sàlù àlà yẹn so ó ti gbogbo èèyàn yẹn nígbà tá a ti lè sàlọ̀ alákòóso ti àwẹ̀ yẹn so wíwẹ̀ tá a wẹ̀ à ní bùkátà ti táyé ti sàlọ̀ alámìíràn àkàrà ṣe tọ́bẹ̀ ti jẹ́ pé bóyá ọba ti ń fi di pé à ń mú ọwọ́ wa lọ ojú ara wa ẹ̀mọ̀ kó ti jálù àlà so ṣùgbọ́n gbẹ pé bá a ti máa ń wẹ̀ òun ni pé a ti kọ́kọ́ fo ojú ara ọ̀rẹ́ dì tá a ti gbu ọwọ́ yẹn a wàá fẹ́ sàlùwàlà a wàá fẹ́ da omi sí gbogbo ara tá a ní sí ojú abẹ́ yẹn tá a ní bùkátà sójú abẹ́ yẹn mọ́ àlọ́ látàrísẹ́ yẹn nílà lọ́ọ́ fi kírun gbogbo òwe yóò tá bá rí awẹ́ láwọn òwe yẹn ìwẹ̀ jẹ́nẹ́bà ni o ìwẹ̀ ẹ̀jẹ̀ oṣù ni o ìwẹ̀ ẹ̀jẹ̀ ọmọ ni o ìwẹ̀ ẹ̀yìndì ni o ìwẹ̀ júmọ̀ ni o ìwẹ̀ tí yẹn bá fẹ́ gbé aṣọ ṣẹ̀rọ́mì wọ ni o ìwẹ̀ tí yẹn bá fẹ́ wọ mọ́kà ni o ìwẹ̀ tí yẹn bá fẹ́ gba ìsìláàmù ni o ìwẹ̀ tí èèyàn bá jẹ́ nìkan tó yẹ kó súnmọ́ ìyàwó rẹ̀ ni o tó fẹ́ máa súnmọ́ lóòrèkóòrè tó fẹ́ máa wẹ̀ ìwẹ̀ pé ẹ fẹ́ lọ sùn ni àtàwọn gbogbo àwọn ọ̀wẹ́ lọ tó jẹ́ àwọn ọ̀wẹ́ tó jẹ́ súnà tó yí pé márùn náà lọ́jọ́ ẹ̀yìn nínú gbogbo àwọn ọ̀wẹ́ tó ti yẹ so ìwẹ̀ jẹ́nẹ́bà ọ̀rẹ́ ẹ̀yìn ni ìwẹ̀ ẹ̀jẹ̀ ọmọ tàbí ẹ̀jẹ̀ oṣù wọ́n máa ń to méjèèjì pọ̀ ọ̀rẹ́ ẹ̀yìn ni ọjẹ́ méjì ìwẹ̀ jùmọ̀ ọjẹ́ mẹ́ta ìwẹ̀ ní tọ́ba gba Islam ọjẹ́ mẹ́rin àti ìwẹ̀ òkú ẹni ọba kú káwẹ̀ ọjẹ́ márùn àwọn ọ̀rẹ́ márùn yẹn lọ́jẹ́ wẹ́ ọ̀rẹ́ yẹn gbogbo àwọn ọ̀wẹ̀ yókù yẹn kì í sọ̀rọ̀ yẹn làwọn tó ti ọ́ dà a bá lè wẹ̀ à ń lọ éèdì kì í láti ní kí wọ́n wẹ̀wẹ̀ éèdì tó ti yá báyìí sìn torí pé òun tá a lọ kí nẹ́fìlà tá a kan pamọ́ ni ni òjò jẹ́ kí wẹ̀rẹ̀ náà jẹ́ ọ̀rẹ́ yẹn so tá a bá lè wẹ̀ òun ló dáa jù jù ká má wẹ̀ lọ so bẹ́ẹ̀ náà wà ní gbogbo àwọn wẹ̀ yòókù ìwé ẹbí yẹn bá dákú ọwọ́ afẹ́ jẹ́ nìkan tó yẹ pé ọfẹ́ lọ kírun lẹ́yìn ìgbà ọ̀dà kù ó ń bẹnu súnà yẹn lé lọ́wọ́ tó ń sọ ọlọ́run bá náà sí ibẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àléyé ọ̀sọ̀lá mọ̀nàbí Muhammad sallallahu alaihi wasallam ìgbà tí àárẹ̀ tó padà fi kú kó lórílẹ̀ ayé tó bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ sọ ẹ̀mẹrin ló dákú bí sì ṣe ń dákú lọ́kọ̀ọ̀kan tí ń tají iná sọ pé wọ́n bóun sílé rẹ̀ nílò bá ti mọ̀ pé ìwẹ̀ yẹn ti wà yóò ní kó wọn tún máa lọ tí wọ́n ń retí rẹ̀ pé kó jáde yóò máa béèrè lọ́wọ́ àwọn ìyàwó rẹ̀ pé sọ tí wọ́n ti kírun wọ́n ní pé láà ya Rasulullah wa hum yantadhirunak wọ́n náà wọ́n ń retí yóò náà wọ́n gbomi sílé wẹ̀ yóò tún wẹ̀ tẹ̀ tọ́ba òpin fún wọn máa lọ báyìí yóò tún wọ lulẹ̀ yóò tún dákú lọ tọ́ba ti tají báyìí ìbéèrè tí wọ́n kọ́ béèrè ni pé tí wọ́n ti kírun so àwọn olùmọ̀ máa ń mú jáde ńbẹ pé níbi tí ìrún pàtàkì dé nínú ìjọsìn fún wa tó ṣe ọlọ́run bá náà fi ń sọ pé ìrun o ìrun o ìrun dọwọ́ yín o àsọ̀lá àsọ̀lá wọ́n máa malakata ìmọ̀ràn ìrun dọwọ́ yín ìrun dọwọ́ yín yẹn pé gbogbo báyìí ó kálá mọ́ rí yín oyí wọ́ tó ìrun wákàtí mara àwọn èèyàn gbọ́dọ̀ jẹ́ ọgbọ́n náà lámọ̀ rí yín tó bẹ́ẹ̀ ti di pé kẹ́tí ń bọ́ nínú àlámọ̀ rí bóyá èèyàn máa kíṣà ìlápẹ́júwe mọ́ gómìnà ní kì jẹ́ pé bóyá bá ń kí méjì tàbí ń kí mẹ́ta tàbí ń kẹ́yọ̀ kan ìrun yẹn kọ́kọ́ pàtàkì nínú àlámọ̀rẹ́ ọmọ ẹ̀dẹ́ mi awọ́lù máa yọ hasabu bíi ìlà abdul yahoo maliki yama sọlá nke ní nǹkan akọ́sọ́ ọkọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹrú bẹ́ẹ̀ ni ìrun rẹ̀ tí òun rẹ̀ bẹ́ẹ̀ ti da ànábì ni pé fàkọ́dé sọlá ha sá èrò àmàlẹ̀ gbogbo iṣẹ́ rẹ̀ ní ti gbogbo ni ti ìsẹ̀mí ayé yẹn ní pé báyìí yóò káyé yọ wá nira tó nínú àwọn iṣẹ́ tí yóò kó dọ́dọ̀ ọlọ́run wákàtí mara àwọn yẹn gbọ́dọ̀ wà ń bẹ̀ pérépéré ó dà gẹ́gẹ́ bí ọmọ tó fẹ́ wá ṣíṣàn ni kó tó di pé wọ́n tiẹ̀ máa wò pé kọ́ọ̀sì wo lọ fẹ́ ṣe so ní maths and english òun ni kẹ́límọ́tò ṣàdàtẹ́ ní islam àti sọ̀láàtì nígbà táwọn ọmọ ìdí ni ẹ bá máa ń ṣe fúnra wa pé ṣé maths and english ń bẹnu sẹ́yà bí ìwò lọ wá ní sí ṣùgbọ́n òní kanú méjèèjì gbogbo ọba ní a níbi gbogbo àwọn yòókù wọn ò ní yẹ̀ wò Wọn kọkọ lọ wò pé kí ló nínú english ọwọ́ tó fẹ́ ṣiṣẹ́ kẹtọ́ jẹ mọ́ iṣẹ́ sáyẹ́nsì àbí tó ní máa sì mọ́ wọ́n máa wòṣẹ́ yòókù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yẹ̀mórí àti islam islam Ọlọrun ni ó jẹ́ mùsùlùmí àbí séun bẹnu sẹ́rẹ̀ náà méjèèjì yẹn bí english àti mathematics ṣe téèyàn bẹ́ẹ̀ ṣe ní.

wọ́n sọ lọ́gbọ̀n yẹn pé kò já àlùwàlá mọ́dàmù tó bá jẹ́ pé kò bá bẹ̀rẹ̀ ní ìṣàkóso wípé tó bá yẹ pé ọba fún mi lásán ìdílé tó fún mi nílẹ̀ tó bá dá mi sílẹ̀ lọ́jọ́ ní ara rẹ̀. ọ̀rọ̀ pọ̀ lọ́dọ̀ àwọn afáà fún ìṣòro yìí sọ àwọn afáà ní pé kọ́ dúró ṣáwá sáàmù ọ̀tọ̀ ni pé kí n kọ́wọ́ gbà ọ̀tọ̀ ni pé yẹn kẹ̀dí mọ́ ọmọ fomi fọbẹ̀ kẹ̀dí máa mọ̀ fomi fọbẹ̀ yẹn ní sálù alámìsí ọwọ́ gba yàtọ̀ kọwọ́ gbà kọwọ́ gbà nǹkan yàtọ̀ òun làdí wá pé bíìtì so oríkèé kẹnu ara rẹ nígbà tí kan wí fún sí pé bóyá ó gba mú bí ṣàwà wá gbé méjì lórí pé táyà pé bí ṣàwà lọ gba mú bí gàgà sójú ara yẹn bóyá aṣọ èyàn lè wà lórí nǹkan bí ọmọ ahọ́n yẹn kò sí ohun tó burú kéèyàn ọkọ lókè aṣọ kò sí nǹkan kan sùmọ́kọ tọ́ bọ̀ bẹ̀ jẹ́jẹ́ lè làlùwàlá ní irun rẹ ti já àtàlùwàlá rẹ tó ti yé kóńtà wọn wá nígbà mo fẹ́ họ bi tí ń fún mi nì kí ẹ ṣe kó mo gbà ń pẹ̀lú ṣáwà lá tòótọ́ wípé ṣáwà ò ní kọ́dírù kọ́dírù kìnnìún kọ́dírù kìnnìún àwọn olùmọ̀ ní pé àwọn míì ń gbé ṣáwà lọ bìbì níjà pé àníyàn pé àmọ́ fẹ́ ní fílìn so ọwọ́ pé ọwọ́ rẹ̀ ti lọ bẹ̀ pé ọ̀họ́ láì sí gàgá kan láàrin ọwọ́ àti ojú ara yẹn fi hàn lọ́ta lọ́wọ́ àlàsì tọ́ba ayé kórìí ìwọ̀n wà ní àlọ́ àlẹ́ ìrìn tètè já òun la gbẹ̀nú kan gbé fún odidi ìmáàmù kan ọ̀dà aláàmú gbogbo tí wọ́n bá ti ní wọ́n máa ní wọ́n máa ṣùgbọ́n kó tó di pé yọ bẹ̀rẹ̀ òun fáwọn èèyàn ọkà tọwọ́ ba bẹ́ẹ̀ rẹ̀ ọkà tọwọ́ ba bẹ́ẹ̀ rẹ̀ lásán tọ́ba tí tọ́wọ́ bá bẹ̀rẹ̀ padà ó sì máa bá wọn lọ àlùjànnú ti mọ̀ bí eré ipá lókun ti ń ṣe lẹ́yìn ilé ni pé gbogbo ohun tí tókun ti ń ṣe lẹ́yìn ilé ni eré ipá ni kò ní nírun kankan lọ́dọ̀ ọlọ́run so àwọn ó sì jọ sòfò wájú ọlọ́run iṣẹ́ tí àlùjànnú gbé fún náà nù ó símpù bàjẹ́ tóun owó pé wáyà pé ìkan tó le rárá ṣùgbọ́n ó ti gbàlù kí á mú lọ́wọ́ rẹ̀ so tọ́lọ́mùbá tó wà nínú ìjà yìí alimohim gẹ́gẹ́ bá àwọn fàṣẹ wí òun náà ni pé tọ́ba ìfọwọ́ yẹn lè gbà lásán ìfọwọ́ yẹn sì máa ń gbà bẹ́ẹ̀ yẹn lè máa da mi sára ń dòótọ́ tọ́wọ́ yẹn lè gbà bẹ́ẹ̀ ìsìnkú ọmọ ọlọ ọbẹ̀ ọwọ́ rẹ̀ kẹ̀ gbà lójijì kò sì tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n òfin èlè mọ́ ọlọ ọbẹ̀ ṣe kò tún wò pé ọsẹ máa tún bẹ lẹ́gbẹ̀ẹ́ báyìí kì í ní kẹ̀kan ó ti di pé àlọ́ àlẹ́ yẹn ti dà ní àjẹpọ̀ ó ta ló àlámì sí nígbà tó bá kírun tẹ́tàbí tó bá wẹ̀wẹ̀ yẹn tẹ̀ ṣèjẹ́ ilé ìwẹ̀ náà ló ti wẹ̀ kò tó burú bẹ́ẹ̀ so bákan náà nǹkan táwọn míín ti máa ń béèrè ni pé iléèwẹ̀ tí wọ́n kọ́ papọ̀ mọ́ tọ́lẹ́ẹ̀tì so sáà lè sọ̀rọ̀ ńbẹ̀ ohun tó o bá ń ṣe ńbẹ̀ ni ó di tani táà pípẹ́ lọ́ọ́ bá ń yà lọ́wọ́ ò ní sọ̀rọ̀ táà ìfọ́ bá ti yàgbẹ́ tẹ́ ìwẹ̀ ló ń wẹ̀ ò láǹfààní kọ́ sọ̀rọ̀ tọ́ba ní bùkátà ti kọ́ sọ̀rọ̀ ìyẹn láǹfààní ìhun tó ọ̀rẹ́ pé yẹn bá ń ṣe ńbẹ̀ ni ó di tani kí ni ohun ti ń ṣe ọ̀dà gẹ́gẹ́ bí gbogbo ọbẹ̀ àwọn obìnrin tá ti máa ń lọ tọ̀ yìí náà ìyẹn lè débẹ̀ níṣẹ́ kó dó ń bẹ kọ́ máa retí ẹnìkan ó láǹfààní kó sọ̀rọ̀ ṣùgbọ́n tó ń gbọ́n fẹ́ tọ́ ẹ̀ dídà yìí fún tòun ní sọ̀rọ̀ ń bẹ̀ mọ́ tí tó fi tọ̀tọ̀ yẹn tán tó ilé ẹ̀gbin la yìí sọ̀rọ̀ ilé ìwẹ̀ kìí ṣe ilé ẹ̀gbin tó àwa kó méjèèjì papọ̀ ohun tá a bá ń ṣe níbẹ̀ ni ó dìtà mí pé sa alẹ́tọ̀ sọ̀rọ̀ àbá alẹ́tọ̀ sọ̀rọ̀ tó pàápàá jùlọ ẹ̀gbin tó ti pa àfojú níbi tí tá a ti ń wẹ̀wẹ̀ yẹn àti fi nǹkan lọ́ọ̀ṣẹ̀ ìdánù láì pé tọ̀ náà ni a ti tọ̀ ó ti sàn lọ láti fomi sànù àwa ń wẹ̀ lọ́wọ́ ìwẹ̀ ìdájọ́ ọ̀wẹ̀ yẹn kí ni ń bẹ fún ìdájọ́ ọ̀wẹ̀ ní ẹ̀dọ́ wà níta tọ́ ọba tó ti ń tọ́lẹ̀tì padà bóyá ń tọ̀ ni tàbọ̀ ń yàgbẹ́ ni kí ni ń bẹ fún ìdájọ́ àsìkò tó wà yẹn ní ìlà yẹn ni ó ti dájọ́ so ilé ibi tó bá ti jẹ mọ́ ẹ̀gbin so èèyàn ní sọ̀rọ̀ ń so a ní sọ̀rọ̀ tá a tó à ń wí yìí náà condition ilé ìgbé wa sọ̀rọ̀ o tí wọ́n bá wà nílé ìgbẹ́ tọ́wọ́ jẹ́ pé èèyàn yọ̀ ṣubú kò pé èèyàn yàgbé yàgbé yàgbé ara èèyàn ti wá fúyẹ́ èèyàn wá yọ̀ èyí tí wọ́n máa ṣe mm, mm, mm, kéèyàn ó kígbe dáadáa èèyàn sọ̀rọ̀ pé ẹ dákun ẹ wá gbé mi mo ṣubú o kò sí ní bùkátà sí kò sọ̀rọ̀ tẹ́sí ni èèyàn lè rí nǹkan tó yẹ kéèyàn orí bóyá sì kò gbà ni wọ́n sí yẹn o ó Allahu la ilaha illa huwal hayyul qayyum ó kì í bọ̀lẹ̀ a'udhu billahi minash shaitanir rajim kọ́ wà nílé ẹ̀gbin gan ọ̀làǹfààní kò yen. lásìkò gba yẹn tòtò condition kò sọ̀rọ̀ wa ṣùgbọ́n tí ẹ bá ti ṣe yẹn èyí kẹ́ ẹ̀dí pé yẹn kẹ́ ò pé yẹn sọ̀rọ̀ bákan mi ẹ lè lọ ilé ẹ̀gbin kéèyàn ó kí Quran ti wà èèyàn ló bùkátà sí nígbà tí èèyàn bá jáde tán kéèyàn máa kéèyàn máa ṣe àwọn nǹkan yẹn ọlá ọ̀tá ara àwọn tá a dìde ọ̀nà ń ṣe gan pé pé tí wọ́n bá wọ́n máa ní wọ́n máa gbọ́ òkè àgbà wọ́n bá fẹ́ wọlé ẹ̀gbìn àdúrà tá a ṣe ká tó wọlé ẹ̀gbìn ti kọ́ fà wá ní gbogbo nǹkan sọ̀rọ̀ pé bá fẹ́ wọlé ẹ̀gbìn kákẹ́sì bísímìláì lásẹ̀ gan ó ti kọ́ fà wá gẹ́gẹ́ bí àdìsí àfàwà áàlì ó ló ń tí ọlọ́run bá sọ pé ihun tí wọ́n máa dín gàgà ìhòòhò ọmọ àlẹ́bí ádámọ̀ kó lọ́dọ̀ àwọn àlùjẹ̀mú dàdá kọlẹ́lẹ́kọlá á ń yẹ kó lu bisimilá kó sọ pé bisimilá ó ti di gàgà rẹ̀ so ṣùgbọ́n gbàgbà tó sọ pé nípa pé tá a bá fẹ́ wọlé tánẹ́ẹ̀tì gbà wá pé tó ń sọ ọlọ́run bá bá fẹ́ wọlé ẹ̀gbìn kó sọ pé alahumma inni àwọn bèbíkà nínú ilẹ̀ kóbósí wọlé kọba yìí àwọn olùmọ̀ wa tó méjèèjì bọ̀ a sì tẹ ipa sọ pé bisimilá alahumma inni àwọn bèbíkà nínú ilẹ̀ kóbósí wọlé kọba yìí ìyẹn jáde padà tán ó fòrà ọ̀nà kan pẹ̀lú bí àwọn aṣáṣe gbà wá pé tó ń sọ ọlọ́run bá jáde ilé ẹ̀mí gbólóhùn tí ó sọ náà ni pé ó fòrà ọ̀nà kan àforíjì ìyẹn ọlọ́run o torí pé ilé ẹ̀gbí ni ilé tẹ̀yìn ti máa ń ro ọ̀pọ̀lọpọ̀ nǹkan lásìkò tẹ̀yìn bá fi bẹ̀rẹ̀ yẹn ṣàìtọ́nà ọ̀fẹ́ máa gbé gbogbo ìwà lónìí rẹ̀ tí wọ́n máa ro ó jẹ́ káwọn tẹ̀gbẹ́gì táwọn fi kọ́ táwọn fi kọ́ dín kéèyàn má máa dé fìlà wọlé ẹ̀mí èrò tiwọn lásán wọn kẹrù bẹ́ẹ̀ ni o fásáfà ni o pété èèyàn bá dé fìlà ẹ̀tọ́ náà máa fọpọ lè yẹn ṣeré torí náà gbé wá láwà ní wọnú mọ ilé ẹ̀gbìn tàbá rẹ fìlà rárá rárá tó kì í ṣe túláàsì olùfìlà lè bẹ lórí rẹ sì lè má sí lórí rẹ bó bá ṣe wọ ọ lélẹyìn kì í ṣe bóyá òfin kan wá délé ọlọ́ọ̀tà náà lọ. wọ́n sọ̀rọ̀ àtúntò. tẹ́yìn bá ń wẹ̀ lọ́wọ́ ẹ̀ láǹfààní àtọ́wọ́ agbéléwé sílé ẹ̀mí ẹ̀ láǹfààní tó ti yé ẹ̀ láǹfààní. Naam. Àìrọ̀ bídí àtùm mink ẹ̀kíní tiwa ọ yàtọ̀ sí tẹni ẹlẹ́ni ìyẹn lálùwàlá nìyí ọmọ wa yàgbẹ́ kéèyàn tábà fún ọ̀jálùwà láwọ̀ ọ̀jálùwà léèyàn tó ti yé ọ̀jálùwà léèyàn kéèyàn tábà fọmọ. ibi tó tó ja òun ni pé bóyá àárẹ̀ ń ṣèyàwó èèyàn tó wá ní nǹkan yẹn téèyàn wá fẹ́ tábà fún tó wá pé látara bẹ́ẹ̀ fílì wọ̀ ó ní fílì sí ọ̀jálùwà láwọ̀ ìpínpẹ fúyàwó rẹ bọtọ ọmọ kékeré nínú àdámọ ní gbogbo títí ní kankan tí ọwọ ilé sọ ọsàlá ọtàbà fún ọsọsífìlì ní tí o sì wà alákàkà ọwọ́ rẹ nìkan náà lọ fọ kọsálù àlá kọjálù àlá yẹn tó ti yé gbogbo ẹ̀gbin tó bá yí yẹn la tí èsì pé látàrí yẹn ló ti jáde ọkẹ fọ ẹ̀gbin yẹn lásán ni tí ọjálù àlá yẹn táyé pé ó yẹn òun ni lórí ẹ̀gbin yẹn ìrùn yẹn já àlùwàlá ọjà èèyàn kí òun lọ ní ìsìn ẹ̀ńkẹ́ ìgbà ah mo tí mo gbélé ẹ̀kẹ́ ìgbẹ́dọ̀ máa yí mi láàyè èèyàn kò lórí ìrìnà jẹ́jẹ́ yóò wá lọ́ọ́ fọ̀ yóò fọ táwọn èèyàn omi náà ní o ká fọ́sẹ́ sí i yẹn àléékún ni ká fomi fọ́ kó àbájú fomi fọ́ kó káwá bẹ̀rẹ̀ mú wa padà tó ti yé wa tó ti yé wa bí Islam ṣe mú wa nù ìtọ́jú ọjà ọ̀hún ni léyìí tó le fáwọn ẹni àkọ́kọ́ tọ́lọ́run bá mú le fáwọn àwọn ọ̀rẹ́ bani sọ̀rọ̀ìl àwọn ọ̀rẹ́ musa ọlọ́run kún lè fún wọn táwọn bẹ́ẹ̀ irú eléyìí èso mi ní ọmọ o wọn ò gé ni o wọn ò fi sọ́ọ̀sì gé ilẹ̀ yẹn omi ò lè mọ kọ́dà kó ṣe fara wọn ni wọn ò fòkúta gbo ibẹ̀ tí ó fi ṣẹ̀jẹ̀ ni kì í ṣe bómi wọn èèfọ̀ so ọlọ́run bá mú ilé bẹ́ẹ̀ fáwọn ṣùgbọ́n gbà tí islam tọ́yẹ tọ́lọ́run bá rí ànábì muhammad sallallahu alayhi wa sallam ti wà gbogbo nǹkan yẹn ló bá wa dẹ̀ ọ́ dẹ̀ pátápátá yẹn yẹn fún àwa àwa tá a jẹ́ ọmọlẹ́yìn ànábì muhammad

àtọ̀tọ́wọ́ àtúndà ìgbà nígbà nígbà tí ó yàn lóde. ọ̀rọ̀ méjì ń bẹ lábẹ́ ọ̀rọ̀ tẹ̀lé aláwọ̀kọ́ ni pé ó sọ ọlọ́run bá ní pé kò tọ́ fún mùsùlùmí kéèyàn ó jẹ́ nìkan tí ó jókòó ti mọ́ ìdá ọlọ́tì ìyẹn pé tébù tọ́lọ́ ti kó ọtí sí báyìí kéèyàn wá jókòó wájú rẹ̀ mọ́ ìdà tí ọlọ́yin wọn kó ọtí sí ìyẹn tó ibùdó àwọn kọ́ ọtí sí yẹn kí ẹni náà wà pẹ̀lú ẹ̀ ọ̀sẹ̀ tó fún mùsùlùmí láti ṣe lọ́rẹ̀ a gbọ́dọ̀ bá wọn ṣe irú rẹ̀ ọ̀tọ̀ ni pé yẹn lọ́rẹ̀ tí ò tí ì fọtí ilẹ̀ tó bú èèyàn ọjọ́ yàtọ̀ ni tó bá ti dọ̀rọ̀ ọlọ́tí dé tó tó bú èèyàn gbọ́dọ̀ yà èèyàn kó ń bẹ̀ èèyàn wà àga lọ́tọ̀ àìwá ara mọ́ náà bó ti wá sin ó ṣe é fèrè ọkẹ́ wàá tà sí yẹn lánàá ọtí gangan fúnra rẹ̀ ọ̀tọ́ lálàáṣá ọ̀dọ̀ àwọn olùmọ̀ ní pé kì í sẹ̀mí ọtí gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ̀tọ́ lálàáṣá ọ̀dọ̀ àwọn olùmọ̀ ní pé kì í ṣe ẹ̀gbí gẹ́gẹ́ bí dáàtì ẹjẹ́ mu wá lọ́nà tẹ́ gbà pé kì í sẹ̀gbẹ́ ẹ̀yìn àgbàdo tàbí ká sọ pé làbídú tó tó yẹ pé wọ́n pósẹ́sì ẹ̀ tó padà wàá dọ̀tí ìpìlẹ̀ kí ní ẹ̀gẹ́gẹ́ fúnra rẹ̀ àlàálẹ̀ ni ìrúnríra rẹ̀ nú ọpọlọ ìsìláàmù fi fi lé wọ̀ tó ti yé báyìí ọ yàtọ̀ wọ́n yàtọ̀ sí ìtọ̀ ìpìlẹ̀ tiẹ̀ náà ní ilẹ̀ gbin ṣùgbọ́n òun kè ìpìlẹ̀ rẹ̀ gẹ́gẹ́ ẹsẹ̀ gbin ìwọ̀n tó processing tó tẹ̀lé ìwọ̀n tí padà ń ṣe nú ara Islam ti sọ pé kíkẹ́ rẹ̀ láńlá rẹ̀ ìwọ̀ ni ṣùgbọ́n òun gẹ́gẹ́ ní ìṣọwọ́ àdà sí yẹn lára ọ̀tọ̀ lálàtà náà gbé kè ẹsẹ̀ gbin ṣùgbọ́n ìyẹn pé gbà sí yẹn o kì í ṣe pẹ́ gbìn lò ìyẹn pé kò ní kẹ́ kéèyàn má fasọ̀ yẹn kírun ọ̀dà ẹ̀gẹ́ bí ẹ̀jẹ̀ náà tó ti yé so ẹnìkan sáàyàn níbì kan ẹ̀jẹ̀ yẹn tàbí èèyàn èèyàn ṣubú ẹ̀jẹ̀ yíyàn lásọ ẹ̀jẹ̀ tó yíyàn lásọ yẹn kìí ṣègbè ẹ̀jẹ̀ tó jẹ́ gbin òun náà ni ẹ̀jẹ̀ píríọ̀dù tàbí ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ tó bá jáde lójú ara òun lè gbin ṣùgbọ́n pé ẹ̀jẹ̀ kan jẹ tó jáde lórí ọ̀kẹ́ jáde lápá tó wá yí aṣọ èèyàn ìyẹn lè fàṣọ yẹn kí òun tí ìṣẹ̀lẹ̀ kan yẹn ẹ̀jẹ̀ yẹn eléyìí ẹ̀sẹ̀ gbin. tó ti yé bẹ́ẹ̀ náà wà ní irú ọtí yẹn náà pé pé ọba da sí yẹn la kì í sẹ̀mí ọ̀tọ̀ lálàáfíà ọ̀dọ̀ àwọn olùmọ̀ ọba ṣe pè é ẹ ò gbọ́dọ̀ bá pe ọtí gan pé rídìsọ̀n mìíràn mo lè ṣe ìtàn àwọn olùmọ̀ ní pé rídìsù ti ń bẹ́ńbẹ̀ yẹn mánáwí ni yẹn ni pé ẹ̀gbin mánáwí ọ̀dà gẹ́gẹ́ bí ká máa sọ bọ́lọ́run bá ti pe àwọn kèfèrí bó ti pè wọ́n lẹ́lẹ́gbìn bó ti pè wọ́n ní pé ẹ̀gbin ni wọ́n pé èyí ṣe ẹ̀gbin tó yẹ bó tí wọ́n bá bá a bọ́wọ́ táà ní pé ká lọ́ọ́ sálù àlá ká tó di bá ọwọ́ ọwọ́ ọmọ tàbí ká lọ́ọ́ fọwọ́ wa kó tó di bá ọwọ́ ọmọ ẹ̀gbin mánáwí ìyẹn là máa ń pọ̀ yẹn pé èyí ṣe ẹ̀gbin ìṣí òun ni kí n ṣe pè nínú ìlànà eh, tí ó fi tètè yé wa èé ṣe ẹ̀gbin fọwọ́ gidi ẹ̀gbin nínú nínú eh, bóòlù àkàtìpé alimohim èyí tá a ṣe gbin gẹ́gẹ́ sá ìbéèrè tá a béèrè kílẹ̀ béèrè ọ̀rọ̀ akọ́ ìdí náà bẹ́ẹ̀ lọ́rọ̀ akọ́ ìdí akọ́ ìdí tí ń bẹ́ẹ̀ bí lọ́yẹ tí ń bẹ́ẹ̀ lára lọ́fíńdà sọ̀rọ̀ tọ́lá láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ náà ni pé bí lọ́fíńdà bá ní akọ́ ìdí èsì kó burú fún wa láti lò torí pé kèsì jíjẹ lòun tó ti ṣùgbọ́n kẹ̀dá kárí ètí ní akọ́ọ̀lì nínú kó ní akọ́ọ̀lì nínú túmọ̀ sí pé ká má lò bí ìpara náà lọ́fẹ̀ẹ́ gbẹ nǹkan àwọn ìpara ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpara tí wọ́n fi lónìí wọ́n ń kọ́ pé wọ́n fi ọtí pósẹ́sì ẹ̀ tó ti yé so kò yẹ kò sí ohun tó burú ń bẹ̀ pé ká má lò èyí ohun tó burú ń bẹ̀ ni pé tó bá yẹ pé bóyá para yẹn ọba máa bó ara wa tí wọ́n jẹ́ pọ̀pọ̀lọpọ̀ para tí wọ́n ṣe wá ní ìsìn láwọn ibo ń ṣe ní ìsìn ìpara kó bó ara ni wọ́n ń ṣe ìpara kó bó ara ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àti wọ́n máa ń lò para ẹ̀ẹ́kẹ́ tí wọ́n máa pọ́n wọ́n máa pọ́n wọ́n máa pọ́n ló jẹ́ pé mùsùlùmí ò ní àlèmánì bùkátà sí ìsìn ká padà sí ti ìdí àgbọn tá à ń lò àti yẹ́kó táwọn ìyàwó ń lò bẹ̀rẹ̀ láti fi wọ́n ti àwọn ibo ti gbàgbé àwọn ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn kírímù yẹn jẹ kódà tí márùn kírímù tó ti pẹ́ gan àwọn fẹ́nọ́ọ̀sì kankan gbogbo ẹ̀ ni wọ́n ti fi àwọn ohun lọ́kẹ́ pé yọ́ọ́ máa mọ́ lára yọ́ọ́ máa mọ́ lára so wọ́n ti gba wọ́n ti fi gbogbo àwọn tó yìnbọn wọ́n ti fi gbogbo tí yọ́ọ́ máa bọ́ ara sí tá a bá fi yà àwọn yẹn kó mẹ́ so kò sí ohun tó ní a máa lò kò tó ní a máa lò ọkẹ́ jẹ́ pé èyí tí wọ́n bá kọ́ non alcohol tea so ọ wà handoff wà afdol ju pé pé ìtọ́ba ní alcohol nínú lọ torí pé inú aṣọ ni ọ wà kì í ṣe bá jẹ sẹ́nu ohun tá a jẹ sẹ́nu lágbára gan ju kó ṣe pé bóyá kó yíyàn láàkànkàn lọ. tó ti yé ọlọ́wọ́ tààrà ni. ìdájọ́ kẹrẹ́ ni ó kéèyàn jókòó tọ́ lọ́tí tẹ́lẹ̀ sọ ìyá pé kéèyàn máa kéèyàn wà pẹ̀lú ọlọ́tí bí ẹni tí ń mú náà ni bí ẹni tí ń mú náà ni tọ́tọ́ pé kan ló gbé èèyàn pé bóyá èèyàn bóyá bàbá èèyàn ọwọ́ fẹ́ bí yẹn lọ́wọ́ kan tàbọ̀ fẹ́ rẹ́ yẹn níṣẹ́ ọ̀tọ̀ lébè ṣùgbọ́n yẹn mọ́ ọmọdé ọjọ́ kó papọ̀ tó ti yé ìyẹn lẹ́yìn gbọ́dọ̀ àfọ ìdí Yorùbá náà ti máa sọ pé àgùntàn tó bá bá já ń kí ní òsè tó òun náà gbọ́dọ̀ ṣègbẹ́ tó pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ òun náà gbọ́dọ̀ àwògbò mú jọ̀ka tó wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ yọ padà tó fóun náà padà máa mú tó tọ́ba ohun tí ó padà kọjú ni kọ́lọ́ tí yóò yà padà padà fà mọ́ra tó ń fi padà máa òun sábà máa ń ṣẹlẹ̀ jù ihun tí òfin ní mú mọ́ náà ni pé kọ́ máa ta kéde sí kí ló tó ń ta kéde ta tí mú máa ṣe ọba lè fi òun máa bọ́ òun mọ́ so òun tó tọ́wọ́n náà bá sì wò yẹn yẹn yẹn tí ọ̀tẹ́ náà yẹ kan yóò wò pé jí n tiẹ̀ tọ́ o kí ni máa dùn díẹ̀ jí n tún mo díẹ̀ sí so ṣé máa ń dùn ní àbí máa ń korò ìmúrí ló jẹ wíbẹ̀ o ìmúrí ló jẹ wíbẹ̀ o so bọ̀tí ilé báwọn míì ti máa ń wí ni pé nọ́málì rẹ̀ jẹ́ pé máa ń korò pé nọ́málì rẹ̀ jẹ́ máa ń korò ọwọ́ àlejò pé bóyá kì í ṣe gbogbo ẹ̀ ní máa ń korò sí. Allahu ọ̀sán. níbi ẹni àtúntò náà bóyá ẹnìkan ó fẹ́yàwó wájú obìnrin àti wọ́n ti wọ́n ti tọ́jú ẹ̀ lọ wá sọ pé olóyún ọ̀wà lọ́dẹ̀. wọ́n tọ́jú ta ni. obìnrin tó fẹ́ yẹn ìbò ti bá ń dùn wọ́n ti tọ́jú ẹ̀ wọ́n ti tọ́jú ẹ̀ gbọ́ agbọ́dọ̀ rẹ̀ wọ́n sọ pé ọkùnrin tó bí wọ́n fi tìyàwó tí wọ́n fi tọ́ ìgbà tó délé tó lóyún àti ìkọ̀lù tọ́jú ọ̀kọ̀ọ̀kan má kó ìṣòro yẹn jẹ́ ẹ̀ka bí ọkùnrin yẹn òun ti dà padà ní àdá ojú yẹn ìbẹ̀lẹ̀ ká bímọ sí ọ̀wá bẹ̀rẹ̀ àtìkọ́ ni ọ̀gbẹ́ni àtìkọ́ ọmọ bí tó bí yẹn tó lè padà pa àbí. ó lè padà pa ó lè padà pa tó bọ̀ bó tẹ̀lé pé kálùjẹ̀ ló kó sí yẹn láì fi pé kó ní kí n wọ́n fẹ́ yẹn kálùjẹ̀ ló kó sí yẹn láì ní kí n wọ́n fẹ́ yẹn tó ó lè kó sọ́kùnrin la ó lè kó sóbìnrin la kò tẹ̀ pé àwọn obìnrin lọ́pọ̀ sí tí wọ́n kó sí la nísìnyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ báwọn olùmọ̀ọ́sẹ̀ pé pé báwọn àlùjẹ̀nu ṣe ń kó sí yẹn la ní gbogbo nineteen seventy lọ́ọ̀sálẹ̀ so tá a lè fi wé bí àwọn tálùjẹ̀nu ń bẹ lára wọn fẹ́ẹ́ lè má ju bí tá a ti lọ ìyẹn ti ta tí wọ́n pè ṣùgbọ́n náà àdè lónìí ìta wà ń bẹ yìí àwọn tálùjẹ̀nu ń bẹ lára wọn wọ eighty ṣùgbọ́n tí ò ní mọ̀ èmi lè má dáyìn láàmú fáìlì ní síbẹ̀ lára rẹ̀ téèyàn bá fẹ́ mọ̀ ni pé kéèyàn máa rìn síbi tí wọ́n bá máa ń ka wíkà báwọn yẹn kéèyàn máa rìn síbẹ̀ kọ̀ máa pẹ̀ ọ̀ máa wù bára rẹ̀ ó ti sè pàápàá jùlọ sẹ́ni yẹn bá jẹ́ mọ́kúlẹ́sì ẹni tí ń kà yẹn tí èsì pé ń kà pé kó wo fi gbowó yóò máa rẹ̀ àti lára rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lágbàáyé lónìí lórí pé wọn ò sẹ̀ nídìí pé wọ́n ń ka wíkà àwọn gbọ́ léyìn ẹ̀gẹ́ lórí mọ́ bí wọ́n bá ti ń kà náà nìyẹn lọ́wọ́ ti máa bá ògbẹ́ni tálífẹ̀ ń bá mi lára rẹ̀ kọ́sà máa gbọ́ tí bá ti ń gbọ́ ìnira ó máa mú àlùjẹ̀nú yẹn lára ẹnìyẹn tẹ́nìyàn ó máa ṣiṣẹ́ pé nǹkan kan bẹ lára wọn tí ó máa fi lákàlàkà tó wà ní mohim kálíjẹ̀nú ó kó sí yẹn lára ò túmọ̀ pé bí wọ́n wá òkè torí ẹ̀nìyàn fòfin yẹn ọ̀fẹ́ tàbí àlùjẹ̀nú ti kó sẹ́ni yìí la torí torí náà ní ìfẹ́ mọ́ òun ṣe bẹ́ẹ̀ torí pé ẹni tọ́lọ́wọ̀n bọ̀ bá ní kí wọ́n wà lára rẹ̀ rahma nínú lọ ìkẹ́ látọ̀dọ̀ ẹni tó lọ́wọ́ bá sì ni wọ́n kó sí lana bàálà ọlọ́run ti sàdẹ́wò fún ni so ó lè bọ́ ń bẹ̀ pátá ó sì lè máa bọ́ bẹ̀ díẹ̀ díẹ̀ so irú rẹ̀ tí yẹn wá fẹ́ níyàwó ó lè jẹ́ pé orí gẹ́gẹ́ lè wà fún yẹn gẹ́ láti jẹ́ pé kéèyàn ó kú pátápátá tí yẹn gẹ́ bá jẹ́ ní orí gẹ́ dáadáa tálùjẹ́ ń sì ń bẹ lára obìnrin tí yẹn fẹ́ fẹ́ àjẹní yóò kó lára rẹ̀ níjọ́ tí bá sì yàwó torí pé yọ́ mọ̀ pé ẹni tó fẹ́ máa gorí ìyàwó yìí ní ìsìn obì yìí ní ìsìn a lè pàdé pọ̀ láíláí yóò sákò lára rẹ̀ yóò sákò lára rẹ̀ ṣùgbọ́n táwọn gbogbo yá òun náà bá jẹ́ nìkan tó yẹ pé kì sẹ́ni eré ó sì ṣe kálùjù ní ẹni ọmọ wa lára so ìgbọ́n tó òun náà bá sì ti mọ̀ nípa ẹ̀kọ́ wá solution fún mi kódà kò sẹ̀ nídìí kí ẹni ọba kéwú díẹ̀ ọ̀sẹ̀ máa gbé èèyàn lọ wípé bá ń ka ó fẹ́ àfúnyàwó mi tọ́ba jẹ́ ìgbéyàwó yẹn ìyẹn ni kéèyàn wáyé kéèyàn ká fún yẹn kéèyàn ká fún kódà yẹn lè ti fún láwọn ṣẹ́ṣe pé wọ́n yẹn máa sàwọn kẹ́ báyìí máa sàwọn kẹ́ báyìí máa sàwọn kẹ́ báyìí lẹ̀ àtàwọn kẹfà yìí lẹ tí ó ti ṣe lọ fún ní à bí oṣù méjì mẹ́ta ìyẹn wàá ṣẹ̀ṣẹ̀ àsìkò gba yẹn yẹn ni wọ́n máa fi bẹ lọ́hùn èyí lè máa yẹn nẹ́fìlà tí wọ́n máa fi bẹ lọ́hùn èyí lè jẹ́ kẹ́kẹ́ tí bá ti ń gbáwẹ̀ monday thursday yóò máa fi bẹ lọ́hùn ọba kalẹ̀ títí tó bá ní kó wọn dáhùn pé òun wà fẹ́ ṣe tán láti kàwé gàfẹ́ ni ẹ báyìí fúyàwó rẹ̀ yóò yìí fún láti jẹ́ pé ọlọ́run bó lóun sábàbí fún bíi ní ìlà ìtàn àlà ẹ jẹ́ má pèjú ẹ pé ọrọ̀ fún wa tí ó gbà rọ̀ fún wa so Eh, ajínòdín eh, akómi ajínòdín tó ṣaláìsí yóò rẹ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ síyàwó wọn síyàwó ajínòdín so ọ̀sẹ̀ níbi pé yóò ṣẹ̀ṣẹ̀ ń gbé lọ́dọ̀ nìyẹn kan òótọ́ àjọ sọ́ngbà yẹn nígbà yẹn sì ni wọ́n sì jọ wọ́n fi ń gbé òkè ọjà ńgbà yẹn gbéyàwó ẹ ní gbàtí wọn ń bó ṣe kí máa sọ ni pé ó ti gbé ogun àwọn tí tí ó gbé nìyẹn pé kò ti days ó ní ṣe pọ̀ mọ́ kó wọn kà kó wọn wá kàǹkẹ́ yẹn kí kàǹkẹ́ yẹn wọ́n yìí ti kà á débi kà láti lè fi rẹ̀ act tó lè sọ bí tóun ti wá sọ ìsísọ bí tóun ti wá nìyí ẹni tí bá ń ká tí bá máa ń ka ó kà fún yẹn kí ṣe pọ́ gbàlùjẹ̀ ló gbọ́ pé a ah, àti lágbájá lọ́rẹ̀ rárá tó o bá fẹ́ sọ lọ́rọ̀ àwọn lásán àìmọye rọ́ńbẹ lọ́dọ̀ wọn pé kàdàbà òpòrọ́ ni wọ́n ṣàjáde bìí nìlá jáde pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ibi orí ó ti wá tòun tẹ́mi fẹ́ jẹ́ pé sáfàrà ẹni yìí lẹ̀ ó sì gbà síláàmù tọ́ba yẹ pé kì í ṣe mùsùlùmí tẹ́lẹ̀ tó tọ́ba sì lóhùn ọ̀gbà fèsì túláàsì sájàde tó nǹkan yẹn ń pa aláṣẹ náà ni tọ́lọ́mùbá ni pé tọ́lọ́mùbá fún yẹn lágbára owó rẹ ni ṣùgbọ́n kò sá sí nínú májèmú tí owó gbígbà sájẹ̀ ń tilẹ̀ kó sẹ́ni ilé rẹ̀ ní ìfẹ́ tó ti yé ṣùgbọ́n tẹ́ni tó bá mọ̀ pé òun náà òun lẹ́bọ lọ́rùn ọwọ́ àgbọ̀ tani ẹ̀rù sì gbé sọ ọ̀gbọ́dọ̀ wo pé bóyá mo ti wá gbọ́ wá sí kan láàárọ̀ yìí wọ́n ní mo sì lè fẹ́ o tani ẹ̀rù ọba yìí ti gbé tọ̀ ọyọ̀ǹda yẹn pé kò sáàsì nínú ohun tọ́lọ́run bá fi ní kéèyàn má fòbí òun ló dì sáà lọ́dọ̀ rẹ̀ pé á ah, mímọ́ ni òun ò gbé ọwọ́ kó wọn kẹ́ máa wọ pé wọ́n dá dùn ń bẹ lára ẹ̀ lásán gan àti súnmọ́ lágbára ṣùgbọ́n èmi jẹ́ yíwa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tálùjẹ̀nu bẹ̀ lára wọn pọ̀ lásìkò yìí gidi gan àwọn wọn bá díẹ̀ náà ni wọ́n fẹ́ tó tẹ ìbálòpọ̀ ní ìṣẹ̀lẹ̀ ara wọn kọ́ ló wọ́n sọ̀rọ̀ wọn. sọ̀rọ̀. Thank you. gẹ́gẹ́ bó ti wá òun náà ni pé ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé eh, eh, al-khamru ummul khaba'ith ọtí ìyá àbàjẹ́ ni ẹgbẹ́ tí bá mu tí kò sí ẹ̀ṣẹ̀ ní tí ó lè ṣẹ̀mọ́ faman sharibaha ẹni yóò tó bá mu látọkùbálù sàlátùhù àrùbáyìn yàwùmọ́ inú rìwáyà ní àrùbáyìn làlàyìlà ọlọ́run bò nígbà àwọn ẹ̀fún ìdí ogójì ọjọ́ ọlọ́run bò nígbà àwọn ẹ̀fún ìdí ogójì alẹ́ bádìí sì ti wá wá yẹn àwọn olùmọ̀ abẹ́bí wọn máa ń kà sí ni tẹ̀rìhìb ìdẹ́rùbọlọ́tì kò sínú májẹ̀mú pé téèyàn bá mu tí o ti bá ń kírun ọlọ́run bò nígbà wọn ìgbà tọ́lọ́run bò nígbà ni pé ń fi ìwé rà fún ọ ìfi ń fún ìwé ìrà ìfi ń kírun ṣùgbọ́n kò sọ tí ojú rẹ̀ já ọmọ ohun tí ó ṣe kò sí gbé wàhálà rẹ̀ kan tọ́ba kírun ọlọ́run bọ́ gbà tó ti yé tọ́ba kírun ọlọ́run bọ́ gbà ṣùgbọ́n orú àwọn àdìsí yẹn ni àdìsí wọn máa ń sọ nípa pé àdìsí tí a máa fi dẹ́rù ba ọ̀pọ̀lọpọ̀ àwọn orú ẹni tí bá ń ṣerú àwọn nǹkan báyìí torí pé ibi tí máa ń lọ padà sọ ibà náà ni o kéèyàn ṣàlàyé pé bóyá ẹni tí mo ti pé kọ́ máa kírun bọ́lọ́wọ́n bá gbà àwọn rẹ̀ ọgbà kò túmọ̀ sí pọ́pá ẹni ó ṣe wáìkì táwọn wáìkì bá sán bá ní kí wọ́n gbowó kọjá de pé tó àwọn wo ló ṣe wáìkì lọ́dún yìí o gbogbo àwọn tó ṣe wáìkì náà wọ́n gbowó kọ́ wọn jáde ṣé gbogbo wọn pàṣẹ lọ́dọ̀ wáìkì ni ṣé gbogbo wọn pàṣẹ ó kí àríkọ́ọ̀dẹ̀ àríkọ́ọ̀dẹ̀ ohun tó kí kò túmọ̀ sí pé bóyá gbà wá gbé dọ́dọ̀ ọlọ́run ó wá pé ọgbà ninety of hundred kò túmọ̀ bẹ́ẹ̀ mo lè pa gbọ́ ọ̀yẹ́ yìí sòsò gbogbo tó bá kírun ọlọ́run bọ́ gbà wọ́n ẹ̀ tó bá kírun ọlọ́run bọ́ gbà wọ́n ẹ̀ tí ọba ti sọ̀rọ̀ ọtí ń bẹ̀ ìyẹn pé tí òun ń rà lásìkò tí ń mutí lọ́wọ́ àyìn lásìkò tí ń kírun lọ́wọ́ yẹn wọ́n sáré pé báwọn ń rà sí ọ̀mí ìnìyàn lójijì ìyẹn náà wá sí pé bóyá yóò ajáwéjáre fún pé bóyá ọlọ́tí ọwọ́ ẹ̀ nǹkan ọlọ́tí ó máa wò máa mú ọgbà náà wọn kò ti sọ fọ́ọ̀rọ̀ ìgbà rárá rárá torí pé ìwò ta sọ pé yọ gbà nítorí tí wọn bá ń gba thirty nine thirty nine thirty nine thirty nine lójoojúmọ́ f nine náà ní sì bọ́ sí nínú òfin ti nàìjíríà là ń sọ o so kó lè láì má ṣẹlẹ̀ tọ́lọ́ tí wọ́n ń kírun fọlọ́run bá tọ́lọ́ bá ń kun thirty eight thirty seven thirty nine thirty six thirty five so níkẹyìn náà èmi àpẹẹrẹ ọ̀hún ló ti bàbá torí tí gbogbo ohun tí wọ́n wò papọ̀ mọ́ òun pọ̀ ohun tá à ń ti ní àwòrán lásán báyẹn bá kí ló so papọ̀ mọ́ yóò jẹ́ kí rẹ́kọ́ọ̀dù òyìn òkun dáadáa tó jẹ́ pé nítorí ẹ̀yìn máa ń mú lè máa gbà ládàá sẹ́yìn tí bẹ lẹ́yìn máa ń mú sẹ́yìn tí bẹ lẹ́yìn máa ń mú ládàá tẹ̀lé òkun dẹ́dẹ́ fún gbogbo máàkì tí wọ́n máa kì bí ẹni tí kò jẹ́ máa ń mú jẹ ó lè máa gbà ládàá tó ẹ̀yìn tí lẹ́yìn rẹ̀ ọ̀dọ́ ọ̀tọ̀ àlọ́ àlọ́ sọgbọ́n mi yé two songs. Bom